ètò bàbá ètò Láṣẹwà kí ló dé tẹ̀yìn náà pẹ́ bó ń patí lónìí bó ń patí ah, ah, kí náà pin yín wọ́n ti há àgbálẹ̀ fún yín <laughs> àtàwọn noodles oríṣiríṣi slippers ìgbákọ àti bíléèdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí nǹkan gbà bọ̀ ẹ ṣáàbà ń kíbo tèmi ṣùgbọ́n owó bẹ̀ẹ̀ni kẹfì ránṣẹ́ sí Àtàbàtúbú lẹ́yìn ètò yìí ẹ tí mo gbà lálejò ní arábìnrin abilékọ Dúpẹ́ Àwẹ JP wọ́n jẹ́ ògbóǹtagì olórin àti oníṣòwò àmọ́ ìjàmbá ìṣẹ̀lẹ̀ kékeré kan ló ṣẹlẹ̀ tí wọ́n fi wá di olórin 2015 gangan ni wọ́n bẹ̀rẹ̀ orin bó ṣe wá rin ìrìn àjò yẹn títí di òní ó yẹ ká mọ̀ díẹ̀ sí ẹ ẹ fi nǹkan tẹ̀lé ká mọ̀ ọ̀yà rẹ̀ máàmí ẹ ẹ ń bá nǹkan kan lọ pé nígbà tí ẹ jí sáyé ọkọ yín lẹ rí bẹ́ẹ̀ni kí wá ní orin àkọ́kọ́ tó kọ́ wá báwo lẹ ṣe mọ̀ wípé orin lọ́lọ́run fún mi pé ẹ̀mí ẹ̀ tí mo dá sí yìí o orin ni mo fẹ́ kọ́ ọ wá lọ mọ́ ọkọ fún mi o kì í ṣe òwò mọ́ o. Ah, ṣé àwọn kúkú sọ mo ní mo lálàá pé mo rí màmá Bọ́lá rẹ̀ tí hmm. mo kọ pé tí mo kọ pé màmá kọ pé ọlọ́run àgbáyé o you are mighty ṣùgbọ́n nígbà tí mo wá jí mo wá kọ màá yin olúwa orin tí mo ṣáà ń kọ nìyẹn pẹ̀lú omijé lójú olórí kí ẹ gbà á gbèjé hmm. orin tí mo ṣáà ń kọ nìyẹn ìgbà tí mo wá jí tí mo wá ń kọ orin yẹn wọ́n á ní àà ah, ah, ṣé ṣe tóbi leléyìí because àwọn èèyàn kú ń bẹ̀ yẹn instantly gan lọ́n pa dírẹ́fà yẹn hmm. because kìlómítà ibi tí bí jọ́sọ̀ mi mọ́ mo ṣe lè pe bí tó bá pé láti mandala market kí accident yẹn ṣẹlẹ̀ nígbà yẹn kó lọ dúró níwájú police station suba trailer yẹn fail break ọmọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo wà láàyè mo wà láàyè so àtìgbà yẹn ni mi sí ènìyàn ti wá mo dẹ̀ dúpẹ́ lọ́rùn òpanu ènìyàn náà ayé mi ìmísí yẹn kàn jẹyọ ni. Ah, mo gbọ́ bíi pé o ó ti pẹ́ tí mo ti ń gbọ́. tẹ́lẹ̀ tẹ́ẹ̀. tẹ́lẹ̀ tí bá ń fọṣọ mo máa ń kọrin bó ṣe mò ń mọ̀ fún ilé mo ń ṣe anything bó ṣe mò ń gé aṣọ àwọn kọ́sítọ́mà mi mọ̀ mí ṣọ̀ mo máa inú mi máa ń dùn all the time mo máa ń gé aṣọ tí máa ń gé aṣọ màá máa yin ọlọ́run màá máa kọrin màá máa yin ọlọ́run so ó ti pẹ́ ó ti pẹ́ ó in fact ó ti pẹ́ láti ìgbà kan tí mo ti gbọ́njú tí mo ti jẹ́ ọmọ ọmọ kékeré tí mo ti ó ti pẹ́ tí mo ti kọ́. tábà ní pé ká wá wò ṣé kó tó di pé ẹ lá nínú ọ̀ràn ìgbà tí ẹ ti kọ́kọ́ ń lọ kọ́lọ́hún tó dá yín padà mm. ṣé ẹ ti ní ẹ ti pàdé màmá Bọ́lá rẹ rí. à ah, rárá. nígbà tí ẹ ti wá múṣẹ́ ibi iṣẹ́ ẹ ti pàdé màmá rí. Mm, mo mì tí wọ lẹ́ẹ̀kan. lẹ́ẹ̀kan ṣé ẹjọ ní àjọṣepọ̀. yes ní orí fọ́ọ̀mù gba tí. lójúkojú ẹ tí ìjọ rí wọn bá sọ̀rọ̀ báyìí ẹ̀kan mo rí wọn lẹ́ẹ̀kan bọ̀ ní àjọsọ èmi àti wọn ti sọ̀rọ̀ lórí fóònù tẹ́ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin ìgbà tí mo kọ́kọ́ fẹ́ lọ mo ní mo fẹ́ lọ sí school of music màmá mo kọ́kọ́ pè màmá máa fún mi lámọ̀ràn kan pé ṣèbí ilé ọkọ mo wà mo ní bẹ́ẹ̀ Àbújá sí Ìbàdàn ah wọ́n ní kí n máa béèrè orí ọ̀fẹ́ hmm. kò bẹ̀ sí ní béèrè orí ọ̀fẹ́ olúwa ìwọ ló pé iṣẹ́ fún mi orí ọ̀fẹ́ ni mo béèrè mi tí ìṣàgbọ́ mi gbà yẹn kò bẹ̀ sí ní béèrè orí ọ̀fẹ́ tú orí ọ̀fẹ́ yẹn hmm, ògo ni fún Kristi. a lọ́wọ́ Ọlọ́run. Hmm ipa ò ní pè yín gẹ́gẹ́ bí àdúrà tí mo fún gbà fún yín ẹ jẹ́ àwo ṣe tí wàá bá àwo dé àti pé ó tó bíi mélòó báyìí. Hmm, mo ti ṣe àwo mẹ́rin. báyìí ní ọdún twenty sí twenty tá a wà yìí. Ah, ọlọ́run ni mo ti ṣe mẹ́rin ògo ni fún kristi. àdúpẹ́ gílà kọlé ìkíní ìkejì kẹta dé ìdí kẹrin. orin ara ẹ mo kọ lẹ́ẹ̀kan yẹn. ìkejì ńkọ́. ọlọ́run ẹ̀rù jẹ̀jẹ̀ ni the first album. ìkejì ńkọ́. but the second album májẹ̀mú ògo. májẹ̀mú ògo. májẹ̀mú kò sẹ́ni tí ọlọ́run ò kì bá dá májẹ̀mú kọ́ pé ẹ̀yin ọlọ́run babada dá má jẹ̀mú ẹ̀yin ará ilé má jẹ̀mú agbẹ̀wọ̀nú ògo. bó tilẹ̀ wù kó gún lè tó ọ̀rọ̀ ọlọ́run kò ní lọ́la ìṣe ohunkóhun tó ń là kọjá dúró lórí ẹsẹ̀ rẹ má jẹ̀mú apàpàṣẹ ee apàpàṣẹ Àtàbàtúbú ògo ọ̀la májẹ̀mú ògo ọ̀la hmm, májẹ̀mú ògo ọ̀la tọ́lárùn bá ti bá ọ̀dá májẹ̀mú afárán láyé rẹ̀ o ògo ọ̀la. Hmm, májẹ̀mú tó bá yín dá padà múṣẹ twenty twenty títí dọdún tàwa yìí kí làkọọlẹ ìkẹta. Hmm, olóòtú ẹ ṣe <laughs> àkọọlẹ ìkẹta ni alátìlẹyìn mi. ẹni sùúrù n tó máa padà dájà wálẹ̀ ni ẹ kàn gbogbo ẹ̀mí mi àbá látìlẹyìn mi. ó kà látìlẹyìn wa àti alátìlẹyìn wa nínú ilé <laughs> gbogbo ẹ̀yin olólùfẹ́ mi bíi ti awẹ́. ẹ ní gbégbórí mi lórí ètò yìí náà máa. Ah, àwọn olóòtú <laughs> ní kí làkọlé nǹkan tó wà níbẹ̀ mò ń sọ àbí ẹ̀yin ara ilé. èmi náà ní ẹ̀rí rárá yẹ àbí o. àwọn ẹ̀rọ máa náwó àdúrà sísáìdì ọ̀dọ́ tẹ̀. ó ń dọ́dọ̀ yín náà ẹ̀ ń jòrò ọ̀fẹ́ yà jọ ń ṣí ẹ̀ ní. alátìlẹyìn àwa méjèèjì. alátìlẹyìn wa. ẹ káwọ ìrírí yẹn gẹ́gẹ́ bí ẹni tí ò kì í ṣe pọ́ báyà ẹgbẹ́gbẹ́ akọrin kọjá a ti ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ àlejò nítorí pé ẹlòmíì àti inú yúrò tó ń kọrin ẹlòmíì òun pàdé kínní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ìrírí ìṣẹ̀lẹ̀ ló bí iṣẹ́ yìí yes kí wá ní àwọn ntójú yín ti rí lẹ́nu iṣẹ́ yìí ẹ̀yin rẹ tójú ṣe rẹpẹtẹ rẹpẹtẹ yìí ah. lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ṣó rọrùn bẹ́ẹ̀ náà. ah olóòtú kò rọrùn ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá wà nípa tiẹ̀ ó rọrùn fún. Hmm, kí làwọn kan tójú yín ti rí. ah ó pọ̀. ẹ àwò eh, níbo ni kí n ti bẹ̀rẹ̀. ẹ mú mi kan. ẹ̀mí mímọ́ hmm. níbo ni kí n ti bẹ̀rẹ̀. Eh, mo ní challenging so many places mi ì lè sọ pé mi báyìí pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo wà láàyè. ó tọ ẹ ẹ ẹ ẹja wò báyìí ẹja wò báyìí obìnrin ni abilékọ ni àmọ́ àwọn òwe Yorùbá kan ó burú bíi pé ojú ẹ ojú èrí gbajúmọ̀ <laughs> kó má ṣe bákan lẹ́nu iṣẹ́ iṣẹ́ ti rí ìdojúkọ kan bíi pé bíi ẹ obìnrin ni yín hmm. àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́. ìjì wá lóòótọ́. irú ìjì wo. a ó pọ̀ ẹ ṣe àwọ. ọ̀gbẹ́ wa wa lọ́tọ̀dọ̀ àwọn àwọn míì wà tẹ́pẹ́ mo pè mo pè wọ́n ní àròlé Jésù láìsí àwọn tí mo lè pè àwọn míì tó jẹ́ pé bíi tábà sọ pé bíi ìrànṣọ́ lọ. Hmm. mo rí àwọn challenges lọ́dọ̀ àwọn kan then mo tún rí challenges náà lọ́dọ̀ àwọn àwọn èèyàn most of people ifá mi lè sọ. ẹ bí irú àwọn challenge yìí kí ni tí challenges yìí dá lé lórí gangan hmm. ẹ ṣe àwò ẹ kọ́ ni torí báyìí ti mórí bọ́ ẹlòmíì tó wà nù irú tó jọ bẹ́ẹ̀ yóò lè kẹ́kọ̀ọ́ lára. mo rí lọ́dọ̀ àwọn instrumentalist. pé. ah bíi pé kí n lọ kọrin bí kan disappoint mi bí ọjọ́ lọ́ńchì wọ́n disappoint mi bàbá kan ló bá mi sọ̀rọ̀ nígbà tí wọ́n disappoint mi lọ́jọ́ lọ́ńchì mi bàbá yẹn gbé microphone bàbá yẹn ní dúpẹ́ awẹ́ ó lóhun tó bá là kọjá ní bíbá ilé iye àwọn èèyàn tó bá wá ní ọlọ́run ti sí ẹ̀ hmm. pé kó má mi kàn kó dó lórí ẹsẹ̀ bẹ́ẹ̀ mo ti rọ́jọ́ tí mo fẹ́ ṣe mo fẹ́ ṣe new mo máa ṣe new year praise àwọn sumetalis disappoint me but to God be the glory ohun kan tí mo gbọ́ ni pé àwọn tó máa bá mi ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹ̀ òun máa darí wọn wá bọ́lọ̀ ṣe darí àwọn ọkùnrin kan wá ni mi ò mọ̀ pé ó nílùú ni wọ́n wọ́n ní olúwa ní káwọn wá bá mi ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá mi ṣiṣẹ́ and thank God wọ́n wà pẹ̀lú mi sìn the same wọ́n sì wà pẹ̀lú ẹ mẹ́nu bà àwọn ìdojúkọ kan pẹ̀lú àwọn àránṣẹ́ Ọlọ́run kí ni tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀. lọ́jọ́ tí hmm. bá ti dọjọ́ bí a máa sọ bọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ògo ni fún Kristi Ọlọ́run gbògo òun ló ní ògo ẹ̀ ó ní òun lè bẹ́nikẹ́ni pín nínú ògo ó gbògo. ẹ sọ̀rọ̀ pé ní ṣọ́ọ̀bù aṣọ fún ọ̀pẹ́ ìta aṣọ àmọ́ tó bá ní kẹ́kẹ́ mú kan nú iṣẹ́ aṣọ títà yìí àti ṣe orin pé ẹyọ kan lẹ ní oore ọ̀fẹ́ àti ìwọlẹ́ máa múnú méjì. Hmm ẹ wọ́n jà tanra wa jẹ o. Ah, béèrè lálẹ́ mi lọ́wọ́ mi yó. pé ẹ ní láti mú ju ẹyọ kan lọ́nu méjèèjì. iṣẹ́ hmm, olúwa ṣe kókó tó ní májẹ̀mú tí ọlọ́run fi kọ́ mi lọ́rùn máa mú ṣe oore mo máa yìn títí tẹ̀mí mi á fi pin ni. ó sì dájú ló pé ẹ bá wa yìn lórí ah, ètò náà lónìí. máa yìn. tẹ́yìn gan-an. kábíyèsí olúwa ẹgbẹ́ funfun lẹ́wọ̀ tẹ́yìn gan. ìyìn ìyìn ìyìn bàbá yìí ìyìn ọlọ́run. <laughs> all right <laughs> hmm, ìṣòro tó sì máa ga ju gbàgbọ́ wa lọ ọlọ́run ní gbé kò wá agbára ọlọ́run nígbà míì kò yẹ ká pẹ́ ká tó gbọ́ lẹ́ni tọ́lọ́run bá ń pè sí àwọn nǹkan kan kò yẹ kó nígbà tó bá fi pámú wa ká tó ó jẹ́ àwọn ẹ̀kọ́ pàtàkì tí mo fẹ́ ká kó lórí ètò yìí àwọn kankan ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí gbọ́gá ládàáhùn náà two thousand and four àmọ́ ìjò pẹ́ ká tó dáhùn. Hmm mo tọ́jú wọn lẹ́ẹ̀kan ìtọ́jú ètò ẹ jẹ́ ń lọ tọ́jú wọn sí tá a bá tún lọ tá a bá padà wá lórí ètò bàbá ètò láṣì wà ẹ má dìde ẹ ṣì gbádùn òjò báyìí lọ abala kan yìí ń bọ̀ àmì orí ọ̀rọ̀ à kílẹ̀ ní fún wa ń bẹ̀ à ń bọ̀ àṣì <laughs> ń bọ̀.